يعني المقام لا مقام على فقلافه وبعيده الصنعانية إيه طالو في تبتان كنه صنعاء صنعاء اليمن إنه أول لنلا من اليمن ايه خلي تسالي منه برو جوهاز الجيلة وعلى منه ايه ايه حدث الحارث wọ́n ní harris ọmọ hamam ó mú ìkáyà wá ó múrò wá. ẹ o kẹ máa dọ́gbọ́n fi ẹ̀mí ba lọ. ó ní nígbà tó di wípé mo jókòó gaari balẹ̀ tìrọ̀ mi. mo jókòó gaari balẹ̀ tìrọ̀ mi ní ẹ̀yìn ẹ̀yìn àlèkìrọ̀ bẹ̀ ìwọ̀n tó ṣe pé tá a bá wà lórí rẹ̀ láti dàgbé ẹ̀gbọ́n lọ́gbà lérò yẹn ọ̀yà mọ̀tòrọ̀ bàtà ó ní àná àtúnyé ó mú mi jìnnà àlùmọ́tò bàbá kò sùn anil asrabi fọmú mi jìnnà sílùú mi mina turabi ẹdígẹ kò sí mú mi jìnnà sílùú ayà. وعليكم السلام ورحمة الله وبركاته صوحت بي صواحب الزمن àwọn ewu ìgbà tọwọ àti bí ó jù mí fẹńdẹẹdì àwọn èdè nìyẹn jẹ àwọn ewu ìgbà jù mí ìlà sọ̀nì àhìlì yamani lọ sí ìlú tó ń pè ní sọ̀nì àhò ní yamani. ẹjẹ́ àmà abilẹ̀ ọkọ̀ kan ó ní mo wá wọnú ìlú yẹn káàwé yẹn lè fa ọ̀wé lẹ́ni tọ́já sí pé kò sí kẹ̀kẹ́ níbi awọ rẹ̀ àlèwé fa òun làwọ tí yẹn máa ń kẹrù ẹ mọ̀ fáwọn ọdẹ wọn máa ń láwọ kẹkẹ wọn gbé kọjú kò sí kẹkẹ bẹ́ẹ̀ ọ̀yà kìí tún wá sí yẹn nìkan èsì ńpagẹ́ ti tẹ́ fún mi kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọkẹ́ ẹ̀sìn kò sí nǹkan kan ní èsì ńpa rẹ̀. ó ní mi ìsì ẹ̀ wá ní kápá òkèlè kan bí ti wù kọ́mọ. kò sì tún wá sínú àpò mi bákan náà jùlọ àpò aláwọ̀ nílé yẹn náà kò sí bá sí ẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ ọ̀tọ̀ fífi tù. mísìlẹ̀ ṣáàkì ó ní mo wá bẹ̀rẹ̀ sí ní rìn. gbogbo àwọn ojú ọ̀nà yámọ̀ nìyẹn lálẹ́ àṣẹ ẹ̀dá yá máa di mọ́lẹ̀ dáadáa o gẹ́gẹ́ bí ẹni tí ń dààmú dààbò òun ni àlẹ́ àṣẹ nìyẹn ọ̀yà. bákan náà mò tún wà yíká tọ̀wáàfù náà ni fi hàwùmọ́ ti ha níbi gbogbo àwọn ti ìlú yẹn. ń yí káàkiri gbogbo àwọn ọgbà bẹ̀ mò ń yí ká rẹ̀ jawalanil ahib gẹ́gẹ́ bí ẹyẹ tó ń gbẹgbẹ tí máa ń kórè ju omi ahib òun lẹyẹ tó ń gbẹgbẹ ọyọ. ẹ làmúhàtì ẹ ó ní arúgbó arúgbó ni wọ́n ní asùlùkù mò ń wá sí mọ̀sáré ìlàmúhàtì níbi àwọn ibi tí ń ju ìwòye mi sí làmúhàtì yẹn sẹ́jú báyìí ìṣẹ́jú mi ibi tí mò ń jù ú sí kí ni wá kìí sọ ohun tí wà ẹ̀yà máa sọ. ẹ ìmárìnkì mi láàárọ̀ kì í wá níbi ìmárìnkì mi láàárọ̀ kìí sì parí rẹ o. wọ́rọ̀ òháàtì àti ìmárìnkì nírọ̀lẹ́ mi ká ní wá o. akùlùkùláhù ìbájáde alákùnrin kan ọlọ́rin ìtàkẹ́lù wákàtí. sẹ́ni gbádùn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ akolokolahu ìgbàjà tí màá gbó aṣọ ọ̀nà mi fún ìyẹn ní kí aṣọ yìí tí mo ní bí wàá fi aṣọ ìyẹn màá fi kàn ọ̀yà bákan náà bùkátà mi màá sọ fẹ́ ni ẹ pé bùkátà ti mo ní. adẹ́ẹ̀tì ẹ̀fọ́ gbogbo orin kiri domi bí rí ìfita ni wá o mo wá àti ipa àrùbí rẹ náà ni mo kúrò náà ni tó ń bá lọ yàn mo ń wọ ẹlẹ́kọ̀ọ́ kẹ̀ ẹlẹ́kọ̀ọ́ tá a wí sọfáàrù ìjòrò yàtọ̀ gbogbo mọ̀ rírì rẹ̀ báyìí ádẹ́gbẹ́ bàmíjẹ́ mi kò. bákan náà ẹ̀gbà wá rẹ̀ yọ rẹ̀ mí ló ń gbé òǹgbẹ tí ń dàgbà. ẹ̀ tó fi wá padà di wípé paríparí ìrìn àjò padà jù mí wọ́n padà mú mi débi kẹ̀kẹ́ sọ́bí tó mú dé o ìsínfàyà àbí ya ọba ìyẹn náà fọ̀ dẹ̀ mọ̀ mo ló fi mí ló fi ọ̀nà rẹ̀ o ó fi ọ̀nà họ́ọ̀lù kan họ́ọ̀lù táwí ìrọ̀ ìbẹ̀ yàrá wà áṣà họ́ọ̀lù yẹn tóbi ọ̀yà họ́ọ̀lù táwí ó kó sínú aláàfin hàmí wọnàhì ìdí fúnfún àti ìgbésí fẹ́yàn máa sunkún òun ló ń pè ní bọ́ wá ju ti táwọn jàmá yẹn wá jáfa ẹ kókó níjẹ́ bẹ́ẹ̀ àárín ìjẹ́ lọ́gbà lérò kó sínú àjùjù bí sí àwọn jàmá wa. ọ̀yà mo fẹ́ wádìí kí ló fa omi dé ojú táwọn yẹn gbà tí sunkún. mo wá rí láàrin kúrò yẹn yàrá wásaapù ẹ̀tìkẹ́ láàrin gbogbo lábàáyé lè ti sọ̀rọ̀ dáadáa o mo rí láàrin hàlùkọ̀ ibi táwọn yẹn jókòó rádìyẹ ta mo rí bẹ́ẹ̀ o ẹ mo rí èèyàn kan ṣàtàlẹ́kẹ́lẹ́kọ́ tọgbẹ́lẹ́dà tó ti rí sọ pàgẹ́lẹ́dà ọ̀yà. òhun bá tu ẹ ìsì ń bẹ lára ẹni yẹn ìpalẹ̀bọ̀ pọ́fẹ́ rìnrìn àjò ń bẹ lára rẹ̀ òun wá tún ní ohun àrò níbi ẹkún tí ẹ ti ń sun àwọn yòókù sunkún o ìmọ̀dé ẹni yẹn wá bẹ̀rẹ̀ sí ní tún sájà yìí tẹ̀lera wọn tí ń fara títẹ̀ náà parí ọ̀rọ̀ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ tó níye lórí ìzàwájiri wà sí i bákan náà wá ń tẹ gbólóhùn rẹ̀ àdẹ ń tẹ etígbó yẹn ìzàwájiri wà sí i ìjágbémọ́ wà sí rẹ̀ ní sì ń tẹ yẹn ní etí kòkòkò báyìí ọ̀yà àtúbọ̀ ìhátọ́ta àlẹ́ sí bílkọ́mọ̀rì ó ní tẹ wá rí àkàlàkù zùmọ̀ àwọn dàrúdàpọ̀ dámù zùmọ̀rà ẹgbẹ́ àdá zùmọ̀rà mọ́ àwọn náà ní sàmáà ẹnì kan tó sóra kan ní sọ́wọ́pù zùmọ̀ ẹ̀ńdẹ́ dámù zùmọ̀ àbẹ́ ti gẹ̀ so wọ́n wá ti gbé ká ẹni táwé àkàlàkù zùmọ̀ àwọn dàrúdàpọ̀ ọjọ́ wọ́n yí ká rẹ̀ ìhá tọ́ta àlèhálà ti gbé kọ̀mọ́rì gẹ́gẹ́ bí àwọn ọ̀rà wẹ́wẹ́wẹ́ fi máa ń yí po òṣùpá gẹ́gẹ́ wọ́n yí ka ní gẹ́gẹ́ bó ti já sí sí àtìmọ́ ní yí ka apó tó ṣe pé yóò yóò yí ka kí ni o àtìkámọ̀ kò so. èmi bá súnmọ́ ẹ̀rí dá la fà mo súnmọ́ lẹ́yìn àtìkẹ́ dídà láti lè gbà mọ́ ní nfa wa yìí nìyí nínú àǹfààní rẹ̀. mo sì tún fẹ́ yọ jáde wọn mú látara mi lọkọ fọk kéèyàn máa fi ń gbé sùn ìdíkẹ́ ìjà àwọn olùgbé fọfọ́fù màmá àbí bọ́ọ̀sì màmá tó fi kéde ó fi fọ́ọ̀kì gbé àlùsáfẹ́tò mo fẹ́ gbé jáde báàdọ̀ fara ìdìgí apá kan àwọn àlóòlù rẹ̀ ẹ̀yìn náà ìmọ̀jáde onímọ̀tò gbẹ́ni ẹni ń sọ̀rọ̀ yẹn ẹ̀yìn náà ká bá ìmọ̀jáde nígbà tí ẹni yẹn yà ni afra. ojú kò sunkún wù báyìí ọkẹ sí báyìí fi ọfẹ ẹsẹ ìjọba ilẹ kan náà ọfẹ ẹsẹ mọlẹ gidigidi ọwọ abẹrẹ sí sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni ń sọ. ọwọ àbíyí ti hájà hájà ọbẹrẹ sí ní sọ̀kalẹ̀ ṣàkọọṣì forí tìlìtìlì tìjáde ìtọ́ ti máa ń fọ́n wàràrà tíyẹn bá ń da ọ̀rọ̀ tẹ̀léra wọn. ẹ wá rú nǹkan tó ti agbẹnusọ fún akẹ́kẹ̀ẹ́ dùbọ́yà Jonathan làbàràmákù ẹ dáàbò sábà bí ẹsẹ rẹ tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí èèyàn máa wá ah, wèrè lélẹ̀ yìí o yóò kàn máa wí lọ gbogbogbogbogbogbogbogbogbogbogbò irú bẹ́ẹ̀ lẹ́nu yẹn ti ń sọ̀rọ̀ pé ṣàkóṣìkò àrùtìjà lè fi ẹ̀ka warawara ìmọ̀ àrọ́ ọ̀sẹ̀ ọ̀rẹ́ mọ̀ fáwọn èèyàn kan gbẹ́gbẹ́ pé wọ́n wọ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ láàrin ìgbẹ́ ìṣẹ́jú kan ó ní iye wọ́ọ̀sì tó jáde lẹ́nu ní ìṣẹ́jú kan yàtọ̀ ẹni yọ ọba wúkọ ní bí ẹ̀rọ olùkọ́ ó ti sọ̀sọ̀kọ̀sọ̀ kí ni wàá ní mo ti ń sọ mo ti ń sọ nìyẹn wọ́n ní ayé wa sọ àdìrú kí ibùdókòwò yìí ó ti bẹ̀rẹ̀ wá àtìyàn mo pe ẹni tó ṣe pé kò kí ẹ̀ nínú kọjá àlà rẹ̀ tó ṣe pé ń dá sọ fáàrí rẹ̀ bolẹ̀ ẹni tó ṣe pé máa ń jẹun nínú àìmọ̀kẹ́mọ̀kẹ́ rẹ̀ èyí tó ti kọ́ lọ fara sí ọ̀zàbìlà tìhì yanni àbá fún ìlìhì àwọn ìbàjẹ́ rẹ̀. ìgbó ló fẹ́ dì lórí ìsìn rẹ̀ yìí. báàgì ìgbó ló sọ pé wọ́n máa gbádùn ibùjẹ ìsìn rẹ̀ yìí dì. ìsà wíkà ìgbó ló fẹ́ síwọ́ níbi ìgbéraga rẹ̀ tó ń ṣe yìí fáàrí tó ń ṣe ẹ ọ wá bẹ wá sinmi níbi eré rẹ tó ń ṣe tùbẹ́ẹ̀rì tù bí màṣúyà ti ká mọ́líkà nẹ́ẹ̀fì yà ti ká ó sì ń fi ẹsẹ̀ rẹ hàn ẹni tó ti kápá sórí rẹ ti ṣe Allah ó sì ń fi ìgboyà pẹ̀lú èyí tó burú nínú ìrìnsí rẹ lórí ẹni tó nímọ̀ nípa àṣírí rẹ òun sì ti wá ń fara pamọ́ fáwọn fámìlì àwọn alásùnmọ́ rẹ̀ ó sì wà lójú tó ọba tí ń sọ tí ṣe Allah àló ń fara pamọ́ bákan náà sí ẹni tó jẹ́rù rẹ̀ ní nkẹ́kẹ́ ò sì pamọ́ sẹ́ni tó ní kápálẹ̀ lórí ṣíṣe Allah tó lérò pé ṣèṣì rẹ̀ yìí lè ṣàǹfààní fún ọ ni. nígbà tí ìrìn àjò rẹ̀ bá padà tó sákòókò rẹ̀ bá tó àbí dúkìá rẹ̀ lè là ni àmọ́lù nígbà tí sẹ̀rẹ̀ bá fẹ́ kó parun bá ọ. àbò olérò pápámọ́ rẹ̀ máa rọ̀ lọ́rọ̀ ni nígbà tí sẹ̀rẹ̀ bá yẹ gẹ̀rẹ́ ẹ́ màá ṣàrò àbò ṣe báwọn jàmbá rẹ wọ́n lè sàánù rẹ ni màá ṣàrò ọjọ́ tí àkójọ bá fẹ́ kú ọjọ́. E èyí ṣe tó fi tọ̀ ọ̀nà ìmọ̀nà rẹ. ẹ ó ti jẹ́ tó kẹ́jú kó si ṣe wò sí àìsàn tí ń dàn láàmú. ẹ ọ̀ wá lè rún ẹnu sómúsómú ìta ẹnu àlá rẹ àti ìbánisọ̀tà rẹ. ẹ ó sì yẹ kó sẹ́rí ẹ̀mí rẹ. ẹ kọ̀fẹ́ mi rẹ tó lóun náà ló tóbi jù ní àwọn ọ̀tá ń ọjà. sórí ikú òun gan ni bùtẹ́rì sí rẹ̀ o ọ̀dà kí lọ wá palẹ́ sí kalẹ̀ fún àti pé ewu òun ní ṣe kìlọ̀ fún kí ni wàá làròjà ní tó fẹ́ sọ níbi tó sùn sí inú sàárè ni kí lọ̀rọ̀ tó wàá sọ ọ̀dọ̀ ọlọ́run máa lọ́ọ̀fẹ́ rí sí talẹ́ńtì ó sàtìlẹ́yìn fún ọ ó ti pẹ́ tó ti pé gbàǹtà ojú dìde ńlẹ̀ áṣíkà. ọba tó ń tòògbé ọba tó ti gbé ẹni tí ń tòògbé wá àti tí tó fà ọ ọba tó ń jókòó tó ń tó ń ta kókó tó kẹ́nẹ́ fún òdílé ìdìbò àwòrìwòye ti hẹ̀ sí ọ àmọ́ yìí ta ọwá ń ti bẹ́ẹ̀ ní tójú rẹ̀ fọ́ òtítọ́ fara hẹ̀ ọba kan náà wọ́n tún wá ń rọrọ́ mọ́ dòdò ikú rẹ̀ ọ létí ọba ń ti bẹ́ẹ̀ ní tó gbàgbé ó rọrùn fún ẹ láti sàánú èèyàn kó o ṣe dáadáa ó o sì ṣe rere bí tí ò kàn mọ́. ṣàwọn ìyẹn ni pé òun gbọ́lá fún owó èyí tó máa fi sínú àpamọ́ látara wíwá àti ṣàwọn ìyẹn abẹ́ sí kẹ́tì òun gbọ́lá fún owó tó fi sínú àpamọ́ àlàáfíà kiri kẹrí ṣàwọn ìyẹn lórí ìrẹsì tó ti pààyàn fún ọmọ aṣọ ẹ o sì tún wá ń sẹ̀sà pẹ̀tẹ́ẹ̀sì èyí tó ti pé wà mọ́ gogoro ẹ lórí dáadáa yìí tó ṣe fáwọn àmú wá ní sísẹ̀ tẹ̀lé. ee bákan náà òun sojú kòkòrò kó lọ́dọ̀ olùmọ̀nà tó ṣe fún àwa mọ̀nà lọ́dọ̀ rẹ̀ ọ̀ ń lọ síbi èsì ń pa èyí tó ṣe fáwọn àfi sẹ̀fù fún yẹn. ee bákan náà òun gbèfẹ́ òun gbé òun jẹ́ gbogbo orílẹ̀-èdè rẹ̀ fi àfọ̀tọ̀ gbádùn aláṣàwábí tẹ̀sítẹ̀rì yìí lórí ẹ̀sán orílẹ̀ wa rí àwọn yàwó àti àṣìláàtì iyun àṣìláàtì yàní àwọn èyí tó fi ń wọ́n jù nínú ọ̀rẹ́ ọ̀yà òun ló ń jùlọ ju àkókò òun lọ sọdù ìgbówó lórí ẹ òun ló gbọ́ láfúrọ́dọ̀ rẹ ju kí ni ìmọ̀ àti sàárà ní àti tó ṣe lọ. ẹ àti kí àwọn àwo aláwọ̀káwọ̀ òun jẹ́ ló gbádùn lọ́dọ̀ rẹ ju àwọn afẹ́wé ẹ̀sìn lọ síra lọ. ìmọ̀ báwọn ọ̀rẹ́ sawẹ́wà òun jẹ́ ló fi ń bá nẹ́jú ju ìmọ̀ àtọ́ àlùkùránì lọ. òun pàṣẹ dáadáa òun sì ń fa ọgbà dáadáa yẹn ya ẹ òun sì tún ti ìyẹn ni pé ọ̀n dáàbò bo ìwọ̀n tó jẹ́ nǹkan tí ọ̀dà ìbàjẹ́ ó sì ragbà di wọ́n tún sáàsì hu àdìgbòl òun sì tún ṣe kí ni òun jìnà sábòsí ọba tún dáàbò ra rẹ òun sì ń fáyọ̀ ọlọ́run ọlọ́run ló fi ń tọ́jú tọ́yẹ kan fáyà àbá wa kọrin wọn ni tàbá lè tọ́ أحسن إليها انصبابا إكا ما يستفيد أحسن إليها انصبابا ما يستفيد كراما بها وفرد صبابا ولو جرى لكفاه مما يروم صبابا ولو داراها تفاهم مما يروم سوءا ولسبقا لطالب دنيا عدم وما جدني دي ويككي سنة إليها انصبابا ọwọ́ afẹ́rí sáyé yẹn ń sìn bàbá ní fífi sí kíákíá màá yà sí fẹ́ fi kún gàrọ́ náà ọwọ́ àti ẹ̀ sájì kọ̀ọ̀tájì níbi ìfẹ́ ayé rẹ̀ gàrọ́ ọmọ ìfẹ́ ni o bí ha pẹ̀lú ayé rẹ̀ wọ̀ fárúntọ́ sọ bàbà àti àṣejù jìrẹ́ yẹn kọ̀ọ̀tájì mẹ́ wàlọ́ dàrọ́ làkàfáàrù tọ́ba ti kọ́ ni kọ̀ọ̀bá sì tó mímọ́ ẹ̀rọ ọmọ sọ bàbà nínú ohun tó ṣe àbùkù ẹyẹ yóò tó fún tọ́ba yẹ kó yé ni tọ́ àmúfọ ẹyẹ lásán ti máa tó fún nu gbogbo ayé bó ṣe tó yẹn ọ̀yà wọ́n ní sẹ́wá nígbà tó kọrin yìí tán lábàdà àjà àjà tán eruku ọ̀rọ̀ rẹ̀ wá dákẹ́. ẹ wọ̀ngọ́ ìyádọ́ mọ̀hájà tàbó bákan náà itọ́ rẹ̀ ọgbẹ́ ẹ ṣàkóso fọ́pá ẹ̀ ọba fi bọ́ kí ni ọ fi bọ́ àjò ọ fi bọ́ bí ibi ìpàlọ́ apá ìkọ́sí gbẹ̀gbẹ́ yìí apá bọ́ kọ́pa rẹ̀ ọ̀yà.

ìgbà tó wá ní báwọn ọjà máa rí pé ọlọ́gbẹ́ ní màtí fẹ́ máa lọ àhágúbà o mọ̀ríkàzì wọ́n dẹ̀ rí kó ti ń palẹ̀ mọ́ láti kú níbi tí ìkórìtà tó wà sẹ́ńtà ti tẹ̀. ìfẹ́ǹdì kálukú bẹ̀rẹ̀ sí ní kọ́wọ́ ẹ̀bọ̀n náà kò rẹ̀. ẹ̀ àmàlẹ́hu wọ́n fún un kẹ́kẹ́kẹ́ tọ́ba ní afáàmì àìmọ́lá ẹnìkan kẹ́ kú fún kẹ́kẹ́kẹ́ sáìjìlá ṣẹlẹ̀ sáìjìlá yaani ẹja gẹrẹgẹ kan nínú ọrẹ rẹ kálukú kù kálukú wà ń sọ fún báyìí pé eléyìí lọ́ọ́ lẹ sínú àwọn ọ̀dẹ́wò rẹ àbí bẹ́ẹ̀ kọ́ kó pé fáwọn ẹni tẹ́jọ́ jẹ́ mọ́lẹ́bí mọ̀gídì bàjẹ́ wọ́n lọ́wọ́ àtàkìrí yẹn wọ́n gbà mọ́kìnrin náà ní gbígbà ẹni tí wọ́n fi lò bí ẹni tí kò níjẹ wọ́n kàn rojú gbà lọ́wọ́ wọn. ọ̀yà ọwọ́ akẹ́rìbò lọ́dọ̀ wọn lẹ́ni tí ń fìyìn fún wọn. bọ́ọ̀lù ṣàyé ọ̀fẹ́ káàrọ̀ yẹn padà ẹ̀dígẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé ọbẹ̀ rẹ̀ ti ṣàgbé fún ọ dàbọ̀ kí lè túmọ̀ rẹ̀ ẹ padà ọ̀yà máa yáwò máa yáwò yẹn bí wọ́n tẹ̀ sọ̀rí sọ̀rí kù kọ́nà rẹ̀ ti lè pamọ́ sí wọn kọ́nà rẹ̀ ti dájọ́ sí ẹsẹ̀ wọn ẹsẹ̀ wọn bí ọ̀yà wọ́n yẹ ti bá wọn ó sì tún bẹ̀rẹ̀ sí lọ sáré ibú wọ́n dáhùn sí mẹ́lẹ̀ fẹ́ ni ti ń tẹ̀lé ẹ mọ̀ tó máa ń fẹ́ náà ìyẹn ni pé òun ní màá lọ lókè yẹn àgbẹ̀ sọ òun òun ní lọ lókè yẹn nígbà pé tí ń jìnà sí wọn díẹ̀ díẹ̀ ọ̀yà mọ̀rí bá àwọn tí wọ́n fi lè má mọ̀lé ẹ̀yìn rẹ̀ yẹn mẹ́ta fà ni wọ́n máa ṣe ṣe parí ni ọ́ àdìsọ́ ọmọ àmọ́ mi yẹn ìbí wá tẹ̀lé buhari yẹn á níwò ẹ̀yà ni lẹ́ni tó fojú pamọ́ ǹjẹ́ orí mi. ẹ ò mọ́ à ń torí pa rẹ̀ níbi tí ò ti rí mi tó fi padà bọ́ síbi mọ̀tà àrùn ọkùn òtò kan ọ̀bọ bẹ ọ̀yà ẹ ò wọ̀ tún wò sí ọba pẹ́ sínú ọ̀gùn yẹn alágàrọ̀ ọ̀rọ̀ tí ń yàní aláàzọ̀kìlásì lásìkò gbàdéyìn ní ìfura ọ̀tẹ̀ ìdìbò náà bó ọ̀yà ọ̀rọ̀ ìtàmọ́ hàlàá nà àlàyé àríwọ̀ ọmọ àmọ́ bí wàá ní yìí wàá lọ lára níwọ̀n ọ̀pọ̀ àgbà tí ó fi yọ bàtà méjèèjì lẹ́sẹ̀ àti wọn ọba àti àti òfin fọ ẹsẹ̀ rẹ̀ padà ẹbí náà bá jalu ẹ mọ̀ hàn ẹ mọ̀ hàn sí yẹn ní tìlímì rẹ̀ ọ̀dà mùsáàsì náà náà dà mọ ba lẹ́nu tó jókòó ẹ̀yà ẹ̀ ò irú ẹ̀ náà ni lórí búrẹ́dì kan búrẹ́dì tó ti pọ̀ wáì tó pìọ̀ àti ẹran sísun kan tó yẹ kí ẹran yẹn wọ́n ti wì ẹ̀yà tàbí ẹ̀sùn tàbí ẹ̀sùn ṣùgbọ́n níwájú búrẹ́dì sísun tó mọ́ àti ẹran tá a wí àbí ọtí ní ìṣẹ́wájú ìdáwọ̀ àfọwọ́ àti lánàá àbí lóde náà jẹ́ ẹ̀dẹ̀ ọ̀yà gbọ́ wọ́n á sọ láì pé yáá dá ìwọ yìí àṣìwò tó yẹ kó jẹ́ èrò rẹ̀ yìí ok àṣìwò mákàtàrù rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ yìí mákàtàrù rẹ̀ yẹn ni pé sí ọ̀rọ̀ rẹ̀ yìí. ẹ zọfúrátà kọ́ì ọwọ́ á ní ní mímí oníṣìlú tọ́lá dára ẹ tàbí ká jọ pé ó ní gúlégúlé ní mímí fi fi orú ó mú kó orú dáyẹ̀ láàmú kẹ́rẹ̀ wá wọ́n fẹ́ máa gbé orú máa jẹ nìyẹn láàmú gbọ́dọ̀ mí nìyẹn wọ́n gáàdà yẹn sàmọ́ ìyá gún ìyẹn lọ́wọ́ yìí ẹni tó ń ṣe jì báà ó sì fẹ́ lè parẹ́ ìyá ayẹ́kẹ́yẹ̀kẹ́ níbi ìbínú yòhámúlíkù ìlẹ́yà àbá onífọ̀wọ́ ayé máa dún ẹjú mọ́ láì nígbà ń wó mi lóṣù kàkà yòhámúlíkù ìyẹn ni pé ó ń tẹjú mọ́ mi ojú tí ń tẹ̀bọ̀ yẹn kì í sojú ìrẹ́rìn o ojú ojú tó le wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ni tẹ́rù fi ń bà mí pé ṣé káàfó ní nàìjíríà kọ́ máa jà níbi kọ́ máa lo agbára lórí mi tó wọ́n jẹ ní yàrá ìgbà tó wá di pé náà rẹ kú tó di pé yàní ìgbónára ìbínú ti ń bẹ fún yẹn ó ti fi kí ni ó ti fara mọ́ ọba tó kọrin mí labisi tole khabisa ta abugil khabisa wa an shabuto shi siya fi kulli shi sa aya abugil khabisa wa an shabuto shi siya fi kulli shi وصيرت وعصيا أحبولتا أريق لقد صابها ولقد صاب فالجاء الدهر حتى ولجت بلطف احتلال على ليث عيسى على أنني لو أهاب طرفه ولا نبلد لي منه فريصا ولا شرعتني على موردي تدنس عرضي على مصد حريصا ولو عصم الدهر في حكمه لما ملك الحكم أهلا نفيصا afáfẹ́ sọ dídí fi ń ṣe jájú ẹ̀ káàkiri wọ́n ní dídó fi ń ṣe gbásùjú ẹ̀ ní wọ́n ní làbí lè kà ní sọ́ọ̀tà mo lọ wọ sọ fúláṣì aṣọ dúdú mo wọ aṣọ dúdú yẹn wọ́n máa ń fàlà sí tàbí kó ti pàṣọ ní ṣùgbọ́n wọ́n fàlà dúdú sí abúgi lẹ́kàdé sọ mo fi wá nǹkan tó tó káàkiri sọdí alxabíìsọ yàní alḥaliwa sóòtù mo wọ aṣọ dúdú èmi wá sóòtù káàkiri. وعن الشعب في الصيا في كل سيصة mo wá ju ìwọ bí ẹ ti mọ ìwọ ni wọ́n máa fi ń pẹja kí n kò lè ṣe é sọ mo jù ú sí yaani gbogbo bí téèyàn ti lè rí nǹkan àti mo tọ́jà àti mo jẹ́ ọ̀dà òun ni ṣe é sọ yìí lẹ́ mo jù ú sí ọ̀sọ̀ yìí àti gbogbo ẹja kẹja nínú gbogbo ẹja kẹja mo jù ọ bí àtẹjá dáadáa àtẹjá kẹja pọ̀sán yarun tó wà fi ya ọgbọ̀n ó làtà pọ̀sán wà sí ibi di pàǹpẹ́ làǹfà. orí igolí kan ní sọ bí ha wà lẹ́kọ̀ọ́ ní sọ kí ni fi wá kí mò fi wá láti dẹdẹ akọ ẹran àtàbọ ẹran. wàhálì jahali jaharu hasa wà lájútó ìgbà àlìjá àní ọ̀darí mi ọ̀sì mi ń tì kò tì hàtà wà lájú tu tí mo fi padà lọ kó sí. bèló tó fẹ̀ ìyáálé pẹ̀lú èyí tó wẹ́nu àríkèrèkè mi aláláyé sì mo padà lọ wọlé tọ́ abótìní ráyìn sọ. hàtà wà láyé tó ráyìn sọ aláláyé sì tí mo fi wọnú arọ́rọ́ lọ́jọ́ tàbótìní. ìgbàlódé mi jù kú aláàánú ni lórí pé mi ni làmú àhábù sọrí fàáhù èmi ọ̀bẹ̀rù yíyípo gbà wọn lánàá bàdàn sí lè à nínú fàrí sọ. bákan náà mo sì yíra padà lára mi ẹrẹ ojo ní èsojo ọlọ́ṣàrà àti bí aláàmọ́rìndì ìgbà kẹdẹrẹ láṣàrà àti bí kò mú mi kó sínú aláàmọ́rìndì ibùkó sí láti mú mi kan yòdánì sọ ẹ̀rù ti ya mẹ́fúsùn nàárí sọ pé ẹgbẹ́ mi ojú kòkòrò máa jọ sí ọmọlúwàbí mi wọn lọ àǹsọ̀fà dàárò pé ìrúnkún mi ní ó ní tí bàbá ṣe dọ́gba nínú ìdájọ́ rẹ̀ ni làwọn ọmọ làkàlẹ̀ ọ̀sùn mọ́ àhálà nàkì sọ ọgbọ́n ìjà nípa àwọn alábùkù yẹn ni wọ́n máa dájọ́ ìjọ òsè dọ́gba ni tí bàbá ṣe dọ́gba bí òdùlọ ẹ̀sìn tẹ̀ máa wá bára عليكم السلام ورحمة الله نعم ọ̀nà èkó lónìí a ti bá ọkọ lẹ a sì fún ọkọ kan sàlẹ. wọ́n ti túnbọ̀ kọ́ lẹ́lí ọwọ́ àtọ̀ fún mi báyìí pé ó dùn lòun fọ́kùnrin ọ̀rẹ́ wa kọjá ọ̀sẹ̀ sàrà jẹ sàrà súnmọ́ mi kan jẹun bọ́ bá sì wọ ọkọ̀ òtítọ́ wọ́n máa lọ sọ ikú wí káàkiri ìgbà àfa àtúnṣe wá sílẹ̀ kan òun tó ló mọ bá wájú rẹ̀ ọba bòdì ọmọ àlọ́ wí káàkiri. wọ́n ní mo bá gbójú wo sútẹ́ǹtì rẹ̀ wọn kéwù mo wá sọ wípé ìwọ ni mo gbà lérò mo dà ní ẹ̀rẹ̀ ẹ o mo fi ọlọ́run bẹ̀ ọ́ ọlọ́run tó o máa ń fi sọ pé kọ́bọ̀ tí láburú dànù òun ni mo fi bẹ̀ ọ́. ọ gbọ́dọ̀ fún mi rò ta lè lé yìí bẹ̀rẹ̀ oúnjẹ ti bẹ̀ àbá ìsáni. ọlọ́run ti sàrújí ni ọ àtùpà àwọn àjèjì ni adé àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ó ní mo bá kó lọ́dọ̀ rẹ̀ níbi mo ti lọ́ọ́ bá yẹn ní mọ̀ràn ìfọwọ́fẹ́ ìfẹ́ ní sèmọ̀ nípa àwọn tó mo rí lára. 走路谁的？